Exercise 1, columns 5 and 2. Orere. Ọ̀rẹ́ rẹ ẹ̀gbọ́n obire, obire, rẹ̀ Ara rẹ ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ ẹlẹ́gbẹ́ rẹ̀ ẹlẹ́gbẹ́ rẹ ọmọ rẹ̀ ọmọ rẹ ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọmọ ọ̀dọ̀ rẹ. ọbàkan rẹ̀ ọbàkan rẹ̀ àbúrò rẹ̀ àbúrò rẹ̀ olùkọ́ni rẹ̀ olùkọ́ni rẹ̀ alábàáṣiṣẹ́ rẹ̀ alábàáṣiṣẹ́ rẹ̀. Exercise 1, columns 1, 2, 3, 4, and 5. Ore. Ọ̀rẹ́ rẹ. Ọ̀rẹ́ yín. Ọ̀rẹ́ wa. Ọ̀rẹ́ rẹ̀. Ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n rẹ. ẹ̀gbọ́n yín ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n rẹ̀ òbí òbí rẹ òbí yín òbí wa òbí rẹ̀ ara. ara rẹ ara yín ara wa ara rẹ, ẹgbẹ, ẹgbẹ rẹ ẹgbẹ yín ẹgbẹ wa ẹgbẹ rẹ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ rẹ ẹlẹ́gbẹ́ yín ẹlẹ́gbẹ́ wa ẹlẹ́gbẹ́ rẹ̀ ọmọ ọmọ rẹ ọmọ yín ọmọ wa. ọmọ rẹ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ ọmọ ọ̀dọ̀ yín ọmọ ọ̀dọ̀ wá, ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan ọbàkan rẹ ọbàkan yín ọbàkan wa ọbàkan rẹ̀ àbúrò àbúrò rẹ àbúrò yín àbúrò wa. Àbúrò rẹ̀ olùkọ́ni olùkọ́ni rẹ olùkọ́ni yín olùkọ́ni wa olùkọ́ni rẹ̀ alábàáṣiṣẹ́. alábàáṣiṣẹ́ rẹ alábàáṣiṣẹ́ yín alábàáṣiṣẹ́ wa alábàáṣiṣẹ́ rẹ̀ aládùúgbò aládùúgbò rẹ. aládùúgbò yín aládùúgbò wa aládùúgbò rẹ̀. End of vocabulary supplement for Unit 18.